وخير الهدي يدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala tó kọ àkójọpọ̀ akọ̀ ní ẹni tó ń ṣe jọ́kẹsàn oṣù Muharram nínú àwọn nǹkan tó pàtàkì tí wọ́n fẹ́ kí mùsùlùmí ó ṣe ní ni asọ́wùn ìyún gbígbà torí kí ó fi lè ní àǹfààní àti sọ́pọ̀ mọ́ àwẹ̀ gbígbà tọ́lá oṣù yìí tí ń ṣe oṣù Muharram ó ní oṣù àkọ́kọ́ nínú oṣù ojú ọ̀run ó ń dẹ ní oṣù kẹta nínú àwọn oṣù ọ̀wọ̀ tí wọ́n tẹ̀léra wọn àkọ́kọ́ rẹ̀ oní zulqada èkejì zulhijja muharram lẹ́kẹta nínú àwọn oṣù ọ̀wọ̀ tí wọ́n tẹ̀léra wọn méjì tó ti kọjá lọ nínú ọdún tó kọjá lọ làwọn bọ́ sí ọdún di hijri èyí tí a ṣẹ̀ bọ́ sí tó di mẹ́sàn-án léni ó jẹ́ oṣù àkọ́kọ́ oṣù ọdún tuntun èyí tó jẹ́ ẹ̀kẹrin rẹ̀ ẹbójú ṣẹ́nà sọ̀rọ̀ ṣe sọ mọ̀dẹ́rù ó dá ni oṣù gbogbo àwọn oṣù ọ̀wọ̀ kò sí nǹkan a rí ní ẹ̀gbà wá. wípé ká ṣe nínú wọn ju wípé ká tú ọ̀ṣọ́ra lọ torí Allah subhanahu wa ta'ala ó ní ẹ má ṣe ṣe àbòsí nínú àwọn oṣù ọ̀wọ̀ yìí àbòsí tí à ń sọ kìí ṣe wípé ó wà accepted àgbáláyè nínú àwọn oṣù yòókù kọ́ Ah, ah but káwa má ṣe nínú oṣù ọ̀wọ̀ ó tún lékè nkàfi torí bó ṣe jẹ́ pé èèwọ̀ ni nínú àwọn oṣù tó kù náà téèyàn bá wá ṣe nínú oṣù ọ̀wọ̀ èyàn tún lékè nkà nínú ìwà burúkú ṣe jẹ́ wípé bí ó ṣe jẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ dẹ́ṣẹ̀ kì í ṣe pé wọ́n gbà wá láàyè ká dẹ́ṣẹ̀ níbòmíì kí àwa lọ sí haram kó wá lọ dẹ́ṣẹ̀ ń bẹ̀. àpé ìyẹn tún máa lékè ń kà ju bó ṣe yẹ kó rí bó ṣe nọ́mà ẹ̀ṣẹ̀ lọ Allah subhanahu wa ta'ala ní àwọn oṣù ọ̀wọ̀ yìí pàápàá jùlọ bó tiẹ̀ jẹ́ pé àbòsí nǹkan burúkú ni nínú àwọn oṣù míì o pọ̀tínú oṣù ọ̀wọ̀ yìí tún wá lékè ń kà kí láwọn àbòsí shirk kábọ́lọ́wọ́n ọba orogún subhanahu wa ta'ala kádẹ́ṣẹ̀ àwọn tí ọba adẹ́dà pa láṣẹ ká má bìkítà lórí rẹ̀ àwọn tó ní ká má ṣe kásáyà kòkò nàkí lọ ṣe àwọn bìdà art kásàdá nínú ẹ̀sìn ọba adẹ́dà gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni tó jẹ́ pé èèyàn lè má kàkún bọ̀tí nǹkan tó lágbára ni níwájú ọba ọlọ́run ọba tí èèyàn máa ń fi ń rí ìyẹpẹrẹ kọ́lọ́ máa yẹpẹrẹ wa oṣù Muharram ó ti di mẹ́sàn léni ọ̀la ni mẹ́wàá nígbà jahiliya wọ́n máa ń gbà odíṣẹ́ ńlá sọ̀lá àlọ́ sọ̀lá wọn náà máa ń bá wọn gbà torí pé kí ni àwẹ̀ láti fi kóra ró. gbàtí ṣé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam Madina ó bá àwọn Yahud tí wọ́n ń gbà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam béèrè lọ́wọ́ wọn kí ló fa eléyìí wọ́n ní ọjọ́ tí ọba adẹ́dà kó àwọn ọmọ Israel yọ lọ́wọ́ ewu fìràmì tó kó ànábì Mùsá tó gbé ànábì Mùsá sallallahu tó gbé jẹ́rí fìràwùn òjíṣẹ́ náà sílá àlọ́sílám ní awala lẹ́tọ̀ sí Musa jù yín lọ wọ́n túmọ̀ sí pé tí àbá tí rí ẹ̀rí tó takò ẹ̀sìn àwọn tí ànábì tí wọ́n kọjá lọ ara ìjọsìn tàwa náà látara eléyìí àwẹ̀ aṣúra ọjọ́ kẹwàá oṣù muharram ọ̀ràn yẹn ni kí ọba adẹ́dà tó ṣe oṣù ramadan ní ọ̀ràn yẹn gbàtí ramadan dé oṣù gbígba àwẹ̀ aṣúra ó di ntí ó jẹ́ ń ta kòkòrò rẹ̀. láti fi gba ọrẹ pàápàá jùlọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní gbígba àwọ̀ ẹjọ́ kẹwàá oṣù Muharram ó Allah subhanahu wa ta'ala yóò fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti kọjá lọ yóò fi parẹ́ lọ fi jẹ́ pé ìjànà wà fún bọ̀ láti yapa sí ìṣesí àwọn Yahud ṣàmà wípé ọjọ́ kẹwàá làwọn bàbàrà láti yapa síṣe sí wọn torí gbogbo nǹkan wa àti tiwa ó yapa síra wọn a òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní kí àgbà ọjọ́ kẹsàn-án tàbí jọ́kọ̀ọ́kànlá ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ni wípé ká gbàjọ́ kan before ọjọ́ kẹwàá yìí àbí ọjọ́ kan lé lẹ́yìn ọjọ́ kẹwàá tó fi ń pé mẹ́ta pàápàá jùlọ àwẹ̀ nínú oṣù Muharram ntí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó gbẹ wá ló ń gbẹ rẹ̀ lọ́nà tó pọ̀ ní yàtọ̀ sí àwọn ọjọ́ tí a ní kí a fi àwẹ̀ lẹ̀ o tí ìbá ti ń ṣàwòrán yẹn bí ìjọ o ọ̀yọ́ wọn sọ tàbí ká dá àwẹ̀ ẹjọ́ kan gbà tó jẹ́ pé òjíṣẹ́ náà sáà sílám ní a dàgbà ọjọ́ o ẹ̀yọ́ ọmọ jùmọ̀ ká gba àwẹ̀ tó pọ̀ nínú àwọn ọjọ́ ọ̀nù Muharram sunnani tí òjíṣẹ́ náà sáà sílám fi lọ́lẹ̀ ó fi jẹ́ wípé ìfi àwẹ̀ ṣe ìbáàdà nínú oṣù Muharram yìí ó wà nípele mẹ́ta àkọ́kọ́ ká gba gbogbo inú ọjọ́ rẹ̀ yàtọ̀ sí àwọn ọjọ́ tí a lè gba àwẹ̀ yìí bí sábà kí yẹn dára di pé òun gbà ó fẹsẹ̀ múlẹ̀ àkọ́kọ́ nù èkejì tó tún tẹ̀lé ní iṣẹ́ olóore tíyàn bá fẹ́ ṣojú kòkòrò nínú oṣù yìí kó gbájọ́ kẹsàn-án kó gbájọ́ kẹwàá kó gbájọ́ kọ̀ọ̀kànlá èyí tí ó kéré jù nínú rẹ̀ ò wípé kí àwọn agbájọ́ kẹwàá nìkan torí ẹ̀rí tó wálé lórí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé gbígbájọ́ kẹwàá o ọlọ́run ó fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti kọjá lọ ọlọ́wọ́n fi parẹ́ ààwẹ̀ tatawo sunna tá a gbẹ wá ló ń gbẹ rẹ̀ tó lágbára ju ààwẹ̀ tíjọ́ kẹwàá tí ń ṣe jọ́ ọ̀la lọ ó ní ààwẹ̀ arfa torí pé kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi ní alaikum salaam tó làbọ̀kàtà ọdún kan tó ti kọjá àtọdún kan tí ń bọ̀ níwájú. Allah subhanahu wa ta'ala yóò fi ṣe sábà bí píparẹ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tòtìrẹ́ ti yọmọ arafa ó ó nípa ó fẹsẹ̀ rinlẹ̀ ó dẹ̀ lágbára ju àwẹ̀ ti ọjọ́ ọ̀la lọ làṣẹ́k lẹ́yìn tíjọ arafa àwẹ̀ ọjọ́ ọ̀la nínú àwọn àwẹ̀ tí nípa tó lágbára nínú súnà ní tí wọ́n kí àgbà ẹ̀kọ́ tó wà wà nù rẹ̀ pọ̀ yàtọ̀ sí ẹ̀kọ́ nọ́àwẹ̀ wípé ká fi kóra nínú ìbàjẹ́ ká fi ọba adédàsí subhanahu wa ta'ala ká fi túnra wa ṣe nínú àwọn ẹ̀kọ́ yìí ò ní wípé ká má jọ àwọn yòókù àwọn halal kitab yòókù nínú ìjọsìn wa ló bí wípé kágbàjọ kan kó tó di gbogbo dé láti fi yapa sí wọn tàbí kágbàjọ kan lẹ́yìn rẹ̀ lẹ́yìn bàtà bá ti gbàjọ kẹwàá tán kì í ṣe ẹnìkan ó máa ń ṣẹlẹ̀ àwọn Yahudi àti Nasara níjọ́ kẹwàá yìí wọ́n máa ń múra wọ́n ṣe ń jẹ wọ́n ṣe oríṣiríṣi gẹ́gẹ́ bó ṣe wá nínú sọ́yìn muslim òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sọ pé àwọn alẹ́kìtà mú máa ń ṣe léyìí níjọ́ òní ẹ̀yin ẹ̀yà pa sí wọn tó ń túmọ̀ sí pé kí ni gbogbo à ń ṣe káyókáyó tàbí tí wọ́n máa ń ṣe lókè wa lọ́rùn pé chikachuki wọ́n ti máa ń ṣe nǹkan kan tó yẹ pé Allah subhanahu wa ta'ala ti bá kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ó ní wọ́n máa ń fi ná nàìjíríà nìkan ni wọ́n ti ń ṣe wọ́n dáná wọ́n wá koríko wọ́n finá sí wọ́n máa fi ká lóru gbogbo àwọn eléyìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ẹ̀sìn gbèdà art ni tọ́jẹ́ wípé ìpìlẹ̀ rẹ̀ àwọn ahadis tí wọ́n mọ́lé lórí àgbélẹ̀rọ ni látara báyìí súnà inú oṣù yìí àkọ́kọ́ rẹ̀ ò ní wípé ká gba ètò pọ̀ nínú àwẹ̀ inú oṣù kí ọba adẹ́dà kó fi ṣe oríire fún wa láti súnmọ́ láti jẹ́ kí ìkẹ́ rẹ̀ kó gbòòrò fún wa léètò kù nínú ọdún náà èkejì kágbà mẹ́ta jọ́ kẹsàn-án jọ́ kẹwàá àti jọ́ kọkànlá ẹ̀kẹta kéèyàn dá jọ́ kẹwàá nìkan gbà láì gba jọ́ kẹsàn-án oríṣi but àwọn àáfàá kórìíra rẹ̀ torí wípé gbígbà bẹ́ẹ̀ ó fi jọ àwọn tí wọ́n ní ká má ṣe ìṣe wọn ni ẹni tó bá wò pé ah ti bí ijọ́ kẹsàn-án ẹ̀ ti bọ́ mọ́ òun lọ́wọ́ ijọ́ kọkànlá ṣe wà ń bẹ̀ kó gbìyànjú láti gbà obìnrin tó jẹ́ pé nínú ìgbà yìí kò lè kírun látara yìí pé ó wà nínú nǹkan oṣù rẹ̀ àwọn Ramadan gan kò lè gbà pẹ̀lú nǹkan oṣù abẹ́lẹ̀ ń dá sí àwẹ̀ àṣegbọ́rẹ́ pàjábọ̀dà àníyàn tó ní wípé òun fẹ́ gbà á tóun ò bá sí ní condition tóun wà ní àgbàládà rẹ̀ tí nǹkan oṣù rẹ̀ bá tán tí muharram bá ṣe wà ó lè gbà tó bá fẹ́ gbà kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala ó fi àwọn ìjọsìn yìí kó jẹ́ kí ó lapa ní gbèsè ayé wa pàtàkì lílapa rẹ̀ òun náà ni kó ṣe àfọ̀mọ́ ọkàn fún wa ká lè máa jẹ ẹ̀mí wa nípa láti tẹ̀lé òfin ọba ẹ̀rọ Allah subhanahu wa torí tí ọkàn bá rọ̀ fún tọba ẹ̀dẹ̀dà Allah subhanahu wa ara náà rọ̀ fún tára bá dẹ̀ ti rọ̀ fún gbogbo tí ọba ẹ̀dẹ̀dà dá Allah subhanahu wa yóò rọ̀ wípé kó bá ntí à ń fẹ́ mu. kí ọba dẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala kọ́ máa ṣàṣírò náà fún gbogbo wa náà. Jazakumullahu khairan sir. Náà àwọn tí a bá níbẹ̀rẹ̀. Okay. One, two, three, four, five, six, seven. inshallah alikiri halkọ wa ọmọ bẹ̀rẹ̀ láago mẹ́wàá bíi ti tẹ́lẹ̀ ara ò tí kò tí àdúrà yín ló ń ó ń gbé wa ara ò tí já sí dáadáa ni ó ti ń já sí bọ̀ ni inshallah jazakumullahu khair naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Okay, Barakallah. Come again. Are you following what we uh, have said so far in Yoruba language? You follow. But the only thing is that you, you can't express yourself well in Yoruba. That's why you want to speak English. But, okay. Street dawa. Mm. Dawa generally is the responsibility of those who are learned. When we say those who are learned, those who know the nitty-gritties of what they want to speak upon. If it is an ablution you want to speak, and you are able to master the details of ablution, the details, how to perform ablution, what is, what are the conditions, what are necessary, and issues that crop up from performing ablution, how to settle them. You are an alim, you know, a learned person on the issue of ablution. Don't go beyond that. Don't say anything you don't have proper knowledge about. So, if you find anyone, the first thing you do is to put what you know into practice. It's very important. I remember one of our teachers, may Allah bless him, he wanted to teach that performing ablution with buckets of water is not recommended. In fact, it is wastage, it is haram. So while people were there, he just fetched a handful of water, put it inside a small container. Everybody was looking at him. Being in an alim, you know every person will be watching him. They were wondering, how will he, how will he do this? He finished the performance evolution with just this. People now ask him, how do you do it? He said, how you have seen me do it? They say, any evidence for that? And he asked them to bring Irasatul Afan, the relief for the troubled by Ibn Qayyim Jawzi, Sheikh al-Islam al-Thani Ibn Qayyim Jawziyah. The book was brought when Imam Ahmad, Imam al-Sunnah, Rahimullah Ramatawasiyah, was, you know, admonishing his son that don't perform the ablution of shaitan The sun as ablution of shaitan, yes, he said when you use, you are superfluous in the usage of water. Because ablution of a believer doesn't flow on the ground. Subhanallah. Because, because of the hadith of the Prophet ﷺ, when Sayyidina Abraham bin Auf anhu, was performing ablution, the Prophet ﷺ said, ما هذا صرف وفي رواية ما هذا إسراف why this extravagance Brahman bin Aus asked àfi wudu israf ah ṣebí we are using water for the purpose of ibadah now our understanding will be that since we are using it for the purpose of ibadah we should that should the word extravagance should not come in. The Prophet ﷺ said, Naam, walau kunta ala shatih al-bahr. Yes, it is extravagant. There is extravagance in the usage of water for ablution, even if you are at the seashore. That is, you know, you have water at your disposal now, you can do anything you like. You understand the point? You know, it taught a lot of lessons there, which you know, the Tulab al we are able to pick. In the same vein, anything you want to talk about, make sure you master it, you put some of these things into practice, because if you don't put some of these things into practice, it will not have effect on people. The difference between the way, the teachings, and uh, dawah of the Salaf have impact on the people, the difference between them and us is that they practice more than they say. We say more than we practice. And because of that, it's more or less, it's not, it doesn't have much impact. It's more or less an entertainment or calling to oneself, which is not recommended for a diet. If you find any abnormality inside the birth, as a Muslim, you are being invited to talk, not only in the bus, anywhere whatsoever. If you find an abnormality, abnormality is anything that goes contrary to the injunctions of Allah subhanahu wa ta'ala. When anything goes contrary to the injunctions of Allah, it is an injustice. You must remove it. بالحكمة والمعزة الحسنة and you debate with people with correct with a lot of equanimity and you should be very careful people will taunt you let me give an instance I think I have ever given it here before a brother was unfortunate on one side and fortunate on the other to sit by a, a lady inside the bus. Subhanallah. Apart from the fact this lady had gift of beauty, she was horribly dressed. But this brother had the misfortune of sitting near her, very close to her. In fact, what as he told me, he said what saved him was because he had a bag in his hand. He tried to put that bag between him, between her and himself. Before the lady alerted from the bus, he asked, sorry, what's your name? She said, Kifaya. The brother asked, Are you a Muslim?" She said, Yes. Say, Ah! This your dress is horrible. Everything Allah creates curses you with this for your outfit. She said, What do you mean? My father is an imam. That's what she said. She was very proud to announce that. And she never told me all this. The brother now sat, in, sat They came down together. It was not yet time for the brother to come down, but it was time for her to come down, to alert the car from the vehicle. But he followed her and had to teach her etiquette of dressing as a Muslim. And why you must dress like that to be a good example to others. Quoting Quran, quoting from Hadith, Alhamdulillah, he had a small pocket size you know, Noble Quran translated with him. It was, as he was talking, he was flipping through and he was showing it to her. She was surprised. Because averagely, many of these people want to listen, but they never heard this information before. That, what we give you this idea was this. when one of some of us first came to Lagos, I was feeling that any righteous person for whose sake Allah is steering this city must be extraordinarily righteous because ah, this, this city should be wiped off. When I saw, I, I had min, misfortune of going to CMS first and I saw the way people dress and behave. anyhow. But just when it was close, very much close to Zuhr, I entered the mosque. And when it was time for Zuhr, I found that all these naked late dressed ladies came into the mosque, removed their bag, brought out hijab, and uh, I said, eh? That is not it alone. When a needy came close to the mosque, entered the mosque and said, I need your assistance for Allah's sake. Subhanallah. <laughs> His hand was full. I say, ah! He's so full that you almost envy him. I didn't make I join him in the something. Wallah. So I think, subhanallah, these two things, for each alone, Allah subhanahu wa ta'ala will spare this city. When it is time for Salat, you see the masajid very jam-packed. When anyone is in need, you find them, subhanAllah, coming to the assistance, even if they, they don't know him or her. These are very important things. Okay. This brother now exchange telephone number with this sister. One went to give her a call, and uh, after that, The, the lady became a very good sister. She didn't know before. You know, she now became conscious of the day. And, uh, you know, I remember in their area when she was inviting people entering various houses to invite some of these ladies of her type who, when she was uh, on the stage, used to see her as a as an heroine you know, you know, he was, she was the one now going to their houses to invite them. They were asking, ah, ah, these people, that is the people of dead, they have infected you with their, with their ways. She said, no, she had to be calling, you know. But one of them told me, one of those elderly ones in the area told me that before she became a very good Muslimah, she was very abusive, very rude, arrogant, and all sorts. In fact, this elderly person was telling me that it is because of her that she became that he became a good Muslim because uh, any way of life that can turn this lady to a righteous person, no doubt, that way of life can change anybody. So these are some of the traits, but it requires, you know, strategy, knowledge, following the sunnah, and being cautious. Yes, there's nothing wrong because as a Muslim, any situation you find yourself when Islam is being abused, and when we say being abused, when people are not acting in consonance with the injunctions of Allah subhanahu wa ta'ala as taught by the Prophet sallallahu alaihi wasallam, it is your duty. Whether in the bus, whether in the market, whether in the on the street and all that. But as much as possible be exemplary in everything you do. It's very important. You know, in, it's just like asking, can you do that on Facebook, on WhatsApp, on with text message, and all that. You know, I know of a brother when it was uh, learned that he passed away. Subhanallah. So many people, you know, were praying for him on that day just simply because they missed is Friday messages, you know, with Friday text messages. You know, the messages he sent on Fridays to, you know, preach to people. He, he was a military officer. <clears throat> Incidentally, he never died on the, in the front. He came back from Liberia before he finally died when he came home. For him, Allah, may Allah forgive him. You know, So a Muslim, you take every opportunity that comes by is dawah. Yes, whether on the street, whether in the market, whether in the bus. But you have to follow the necessary uh, guidelines. Yes. Wa alaikum salam. Okay, open. Now, Ben. ita, na bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ṣe takbiratul ihram ó lọ sí rúkú ó wá ń rábọ̀ ìyẹn gan ni súnà. <clears throat> àwọn afá kan sọ wípé kó wọn kéèyàn ṣe bẹ́ẹ̀ kò sẹ́rì fún ẹ̀rí tí wọ́n mú wá kò fẹsẹ̀ múlẹ̀ hadith yẹn kò fẹsẹ̀ múlẹ̀ àwọn kan ní rárá kó bọ́ síwájú lẹ́gbẹ̀ẹ́ imam kó tó lẹ́gbẹ̀ẹ́ imam ìyẹn náà ò lẹ́rìí ṣó ti rí báyìí but ẹni tó bá dárùn kí lẹ́yìn ọ̀gọ̀rọ̀ masajid wọn èyí tó sáfú kí wọ́n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kí wọ́n fẹsẹ̀ kànsẹ̀ torí ẹ̀gbẹ́ ẹsẹ̀ kanra wọn torí pé wọn èyí ṣe léyìí àlàfo tó pọ̀ máa ń sábà wà níwájú kànà tí ó fi dúró tí ó fi dá dúró ní ẹ̀yìn bẹ́ẹ̀ tó bá jẹ́ nínú irú masajid báyìí tí wọ́n bá tiẹ̀ máa fíìlì pé ó ń inconvenience àwọn ń fara ní àwọn kọ́rọ̀ra lọ kó pọ̀ wọ àárín wọn bẹ́ẹ̀ kó fẹ̀ wọn kí ẹsẹ̀ wọn fi kanra wọn sí kẹ́gbẹ́ wọn fi kanra wọn wọn ni kò ṣe lè ṣùgbọ́n mọ́ṣáláṣí tó jẹ́ pé wọ́n ń gbìyànjú súnà ni gbogbo ẹ̀ tí ẹ̀ ti fún bí ìbá ṣe imọ́ nìkan àwọn tí wọ́n wà sáfù gan fẹ́ bọ́ sẹ́yìn kò wá rí ibi tó lè dúró sí mọ́ ibi tó dúró sí ó nìkan náà ló lẹ́yìn àwọn afá kan ní kó dúó tí wọ́n kírun tán kó mú tiẹ̀ wá torá àdìsí òjíṣẹ́ lásà islam tó sọ wípé ẹni tó bá dárùn kí ní sáfù kò nírun àwọn afá yòókù ní kò rí bẹ́ẹ̀ tó bá dárùn kí ní sáfù yẹn ìyẹn tí ó bá ní opportunity láti bọ́ sí sáfù wájú. Si láti jọyìn wọn ní sáfú sáfú tó wà níwájú ẹ̀ tí ò ṣe bẹ́ẹ̀ ni torí pé kí ni la yukallifu Allahu nafsan illa wus'aha àti pé ma ja'ala Allahu alaykum fi dini min haraj kí wọ́n wá máa kírun kó wọ́n wá lọ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ìyẹn ò fẹsẹ̀ múlẹ̀ tó èétí àwọn àfààyàn wa sọ ni wípé kó wá dá ń sáfú bẹ́ẹ̀ kó máa kíìmù pẹ̀lú wọn òun ló lọ́lá jù ntí sheikh islam ibn Taymiyyah rahimahullah ọmọ àtọmọkéw rẹ̀ àti sheikh Muhammad Nasir al-Albani ibi tí wọ́n fi sí ni so tó bá ti dàbá yẹn kò sí ààyè tó lè pọ́wọ́ níwájú mọ́ ní sáfù tó wà níwájú ẹ̀ mọ́ wọ́n dáhùn kí lẹ́yìn pẹ̀lú ìrètí pé ẹnìkan wà jọyìn rẹ̀ tọ́ ọ̀la a ní ìrètí pé ọlọ́run ọba ó gbà náà ọlọ́run àdá. wa alaikum salaam àti àwọ̀kátà. Now. ah mistake lónìí pàtí ọba adẹ́rà sọ yí pé kárànra wa lọ́wọ́ ṣé ìrànlọ́wọ́ kan wà tí ẹ̀dá lè ṣe tí ìbá ṣọpọ́ lọ́wọ́n bá ṣe ìgbà tí òjíṣẹ́ lásìlá àṣọlá sọ pé mùsùlùmí tó lágbára ó dáa ju etí ò lágbára lọ bọ̀tà àwọn méjèèjì àǹfààní wà lára wọn ṣe ẹ̀dá kan lágbára lẹ́yìn ọlọ́run ọba kí kó lè gbé ọpọlọ rẹ̀ wá sí dáadáa ìtumọ̀ yìí pé ó ṣèwọ ẹ̀ ní wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní òòyà kòm tó jẹ́ irin tí wọ́n wá tìbọ̀ náà tó pọ́n tí wọ́n wá sí yàrá èèyàn ó ìrọ̀rùn ó dáa ju wípé kéèyàn fi ara kan obìnrin tí èèyàn ò lẹ́tọ̀ọ́ sí lọ tó ti yé báyìí nìyí ó wá mú bí báàgì flat one tó ń lò ọ̀rá gbé sẹ́gbẹ̀ẹ́ ó sẹ́gbẹ̀ẹ́ ara wọn wípé kí ara wọn má bàa fi kàn án ó wà save àbí ó wà save ní àtàrà pé kára má kàn n tí ó túmọ̀ sínú wa n tún fẹ́ dára kan lọ́fẹ́ náà. náà. wọ́n á dìde tàbí kò wọ́n lọ́jọ́ torí hadith òjíṣẹ́ náà sọ àtàlà ń sọ pé láti túmọ̀ fi láti súnmọ̀ yọ masabti lama fúrúdà aleikum èyí tí ó hàn jù nínú kéèyàn yẹ ẹ̀rí wò fẹ́ni tó bá tẹ̀rí yẹ wò ó ní pé hadith yẹn fẹsẹ̀ múlẹ̀ náà na èèyàn ò gbọ́dọ̀ dájọ́ jímọ̀ gbà kó jẹ́jọ́ jímọ̀ nìkan na. ọjọ́ sunday na. àlegbà ẹ̀ńjọ́ sunday bẹ́ẹ̀ni àlegbà lẹ́ni àlegbà lọ́la tàbí àlegbà ọ̀sẹ̀ ìdílẹ̀ torí pé kí ni tàbá gbà lẹ́ni ó jẹ́ náà rí tàbá gbà lọ́la ó jẹ́ ten àbí ọ̀la jẹ́ ismail ọ̀túnla ó jẹ́ ọjọ́ kọkànlá ó jẹ́ sọlẹ́sà àbí ó dẹ̀ ní jọ́ kan before ọjọ́ kẹwàá àbí jọ́ kan lẹ́yìn rẹ̀ ẹni tó bá gba arbaa maybe ó jẹ́ jọ́ kejìlá àbí ó gba khamis ó jẹ́ jọ́ kẹtàlá àbí nà ó gba juma ó jẹ́ jọ́ kẹrìnlá ṣáwọn pé kò ní opportunity láti gba sábì torí wípé torí kó jẹ́ sábt àbí ọ̀rọ̀ ó ti gba Tuesday ó ti gba Tuesday láti fi láti fi láti fi di ọjọ́ yẹn so ìjẹ̀ran wípé kóun tiẹ̀ gba ọ̀gọ̀ọ̀rọ̀ nújọ́ maharam ó mú pẹ̀lú ẹ̀. Nah. kò sí násù tó tọ́ka bẹ́ẹ̀ tá a lè tọ́ka balẹ̀ lélẹ́rí àwọn kan hold the position yẹn pé àfi tó bá ti ń gbà á bọ̀ tó bá yẹ pé ó ti ń gba monday bọ̀ ó ti gba tuesday bọ̀ ó ti gba wednesday ó ti gba thursday ó dẹ̀ gba friday pé nítorí náà nígbà tó ti ń gbà á bọ̀ yẹn ó lè gba sep but násù ẹ̀rí wo ni ọ̀rọ̀ ni tí àwọn àfa sọ tí wọ́n ti ti yẹ báyìí lòdì but àwọn àfáà tí wọ́n ń wẹ̀rí pé tó ọ̀rọ̀ ẹ̀sìn tó kí fi ni a gbọ́dọ̀ ní ẹ̀gbà wá lórí ẹ̀ ní kéde pé àwùjọ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n pé a lè gbà rẹpẹtẹ lọ báyẹn ọláyà àwọn àfáà ńlá ni wọ́n àkànfẹ́ máa dá àwọn orúkọ ni but nafsuda ẹ̀ ṣó ti yé báyìí nísìn tó sọ pé a rí pé àyàfi tá à ń bá ń tí ń gbà á bọ̀ ṣó ti yé báyìí.

ìbé báyá kí n ràn ẹ́ lọ́wọ́ díẹ̀ ẹni tí afẹ́fẹ́ lóbìnrin ó jáde nílé tí wọn ò ti lẹ́gbẹ́sìn yìí wọ́n lè jẹ́ mùsùlùmí ga kí wọ́n má gbẹ́sìn yìí tó ti yé báyìí nísìn nínú ìran wọn wá máa ń béèrè oríṣiríṣi ṣé oríṣiríṣi tí wọ́n ń béèrè yìí ṣáà lè fún wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé a ní kápá tí wọ́n ń béèrè ọ̀takọ̀ ẹ̀sìn wọ́n bá jẹ́ ìmáàmù ni wọ́n lé wọn tí wọ́n bá béèrè ọtí àní fún so ti yé báyìí nìsín wọ́n béèrè wípé nínú ilé wọn o wọ́n ní nǹkan kan tí wọ́n máa ń ṣe akọ ajá tàbí ẹlẹ́dẹ̀ tó bá ṣe kínní àní fún wọn so ti yé báyìí but mo máa ń gbọ́ tẹ́lẹ̀ wípé tábà ní obì orógbó nkankan àwọn tí wọ́n kọ́ Yorùbá wọ́n ní oríṣiríṣi míì tí wọ́n ń béèrè wọ́n lè ọmọ fi ń ṣe tutù ní wọ́lá àlọ́ tọkàn bá balẹ̀ sí pé kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ fanima ṣùgbọ́n tí ọkàn bá dájú wípé gbogbo ohun tí wọ́n fẹ́ gbà yìí bí àdùn bí epo pupa wọ́n kàn fẹ́ lọ tún fi ṣe nǹkan míì tó yà pa títẹ̀sì ni kí ẹ̀ má bàa wọn lọ́wọ́ sí bó ṣe lè wò kó kéré tó ṣùgbọ́n à wọ́n kàn fẹ́ fi iyọ̀ sí àlọ́run wọn pé ẹ mú iṣu wa owó ìyàbọ̀ owó bàbá gbọ́ owó kìíní gbọ́ owó kìíní gbọ́ lákàn fi sọ pé ọmọ àwọn ń lọlé ọkọ torí pé ń lọlé ọkọ nígbà tó ń lọlé ọkọ nǹkan báyìí tiẹ̀ náà ó kàn wá because mo witness kan rí tó jẹ́ pé fifty naira ló kan ẹnìkan gba wọn pín tánpo àmọ́ ní kí náà rẹ̀ ṣe lè ṣe wọ́n ní ah, má sọ fẹ́ àfa pé lágbájá ń tiẹ̀ ń lọ ilé ọkọ ó tiẹ̀ kà wọ́n nínú nǹkan rẹ̀ pé ó ní ó ní ó ó wọ́n kà wọ́n kún wọ́n pa wọ́n lé subhanallah irú nǹkan báyìí gbogbo ẹ̀ tí yẹn bá ti lágbára tó dẹ̀ jẹ́ pé tí wọ́n ní kí yẹn mú wá kọ̀tàkọ̀tà. Allah alhamdulillah. Hmm. Mọ̀ mi pé ibi tó ń lọ ló pọ̀, tó ń yà sí ló pọ̀, ó ní ibi tó ń lọ. Náà bisimilá. Okay. Hmm. rẹ̀ pọ̀ jáde wá náà pọ̀ jù èmi kẹ́kẹ́ ìṣẹ̀lẹ̀ pé mo mo mo wà ní àyè àwòrán tí wọ́n bá ń jáde jáde. tí ò bá sí rẹ̀ pọ̀ o ò lè wà láàyè ara rẹ̀ tí ò bá ti sí rẹ̀ pọ̀ ńbẹ̀ o ò lè wà láàyè ara rẹ̀ o gbọ́dọ̀ ní nǹkan kan tí ó so yín pọ̀ bíkọ́ tẹ́ ẹ̀ bá ní àfọwọ́sowọ́pọ̀ ńbẹ̀ yẹn tí ó kọ́kọ́ pa lára lẹ̀ sin gbogbo yín so n tí mo máa recommend in most cases ẹ ní jókòó kan tẹ́ jókòó tí ó máa so yín pọ̀ yàtọ̀ sí irun kíkí o but tí masjid bá wà ń bẹ̀ tí ó bá sí masjid ń bíi tíra kan wọ́n ahsan shay Riyadu Salihin Riyadu Salihin tó yẹ pé yóò máa gbà yín níyànjú bẹ́ẹ̀ ṣe súnmọ́ ọba dẹ́dà because tí ọkàn yóò bá papọ̀ síwájú ọba adẹ́dà kò sí bó ṣe lè papọ̀ lórí nǹkan ní ti dáadáa wà so ẹni nǹkan kan tí ó pa yín pọ̀ níbi ìyẹn náà wàhálà mi tún lè bẹ wàhálà tó bẹ̀ ní pé ẹlòmíì tí ò tiẹ̀ síbi kankan ó lè sọ pé òun lọ́wọ́ ń láti máa kà á ọ̀dà ìwọ máa kà tí ó wọ́n sá ní the contribution. àbí contribution tí wọ́n bá gbọ́ láti ìdùnnú àwọn àfà ìtẹ́ ẹ sọ yẹn ok but àwọn àfà tún sọ báyìí wọ́n tún sọ báyìí wọ́n tún sọ báyìí wọ́n tún sọ báyìí kìí ṣe tí ó lè gbé pamọ́ lọ títí tí àwọn tí wọ́n bá wà around tí wọ́n fi mọ̀ òdodo yìí pé ẹni tí ń sọ òdodo ni ẹni tí ń sọ̀fẹ́ lónìí. èyí ò rí ìsọ̀rọ̀ pé ìgbà tí àwọn bọ́dà ti àìwé

wọ́n kì í wọ́n tẹ̀ kọ́kọ́ máa dáhùn tẹ́tẹ́ wọ́n ló kí ni ágbẹ́rù wọ́n lọ́dọ̀ wọ́n ti tó gbé alẹ́kọ̀ọ́ máa tó dáhùn fún àìsáwà sí àwọn àtúntò àwọn tó wọ́n máa ń ṣe wọ́n kó bá dé tó tó bá wá tẹ̀ sálámà tó wọ́n wọ́n kì í dáhùn tó ìgbà tó lẹ̀ tó tó tẹ́rí lẹ̀ ẹ̀ kó tó dáhùn wọ́n ti bóyá gbò bá yá àwọn kan mọ̀ dáhùn jẹ́jẹ́ nígbà látara jẹ́jẹ́ ń gbò bá wọn ní ní choice wọ́n mọ̀ dáhùn síta má dúró má tó bá dúró o fi láti múni ẹ̀ ọdẹ gbọ́dọ̀ wọ́n tó fi jẹ́ lákùn láàkùn ẹ̀yà àbẹ̀jẹ̀rẹ̀ ìkì. ok. wọ́n ní pàṣípàlá branch ní nàìjíríà. nítorí wọ́n ṣe pé tẹ́tí bá lẹ́jọ́ ìbọn ọmọ àgbẹ̀ ń máa ra ìdáná package for like three twenty thousand ìfẹ́ nígbà mi. Àrọ̀jà. Àrọ̀jà. Àrọ̀jà. Ok. Now, everyone, you know, month, ten days, over ten days into my advertise on you. Prayer in the area of the end and things like that. A bá wọn polówó. A bá polówó ẹ̀ ah. for ten days in the month. Ok. So inú mọ́tò yẹn tó bá tó bá ten days ó máa fẹ́ lówó sí àkáǹtì rẹ̀ ó pé wọ́n máa ta báyìí ọ̀dà pẹ̀lú. ok. tó máa ṣe bẹ́ẹ̀ for ten months so after ten months yẹn dáàbò bọ́ ọjà yẹn àti pàṣẹ pé ó bá wọn ó sábẹ́sì rẹ̀ ó máa eight eight ten months so after. fífi ká ọjà lẹ́ni. àgbàfẹ́ ìdókòwò àwọn àgbàfẹ́. no ọjà tí ó rà yìí tó san twenty thousand fún yìí fífi ká ọjà ni to máa àgbàsáìdì ẹgbẹ́ ìjà àbẹ̀yìnbóṣe àbẹ̀yìnbóṣe náà táwọn ìwọ̀n náà tó máa àgbàsáìdì. Ha bí a bá àjọ ìdánwò tó máa àgbàsáìdì wọ́n yóò òwúrẹ̀ ìgbàgbà tó máa àgbàsáìdì. Bọ́dọ̀ ti kọ́kọ́ ra tiẹ̀ náà kí ló rà ní twenty thousand. ìpàdé ìlera ni ìtọ́jú wa tó ń lójú lè yọ ìrẹ́gbẹ́ ọmọ ìṣègùn tó wá lè lọ yìí pé ṣé ibi wọn máa bá fóònù rẹ ṣáìtì wọn máa wá ọdún pé òkè wọn máa tẹ̀ dá ọkọ tó máa advertise ní wẹ́bsáìtì ṣó dà ó máa máa bá wọn advertise ní ìdí tó ń wẹ́bsáìtì wọn máa máa sọ fún fún àdúgbò ìyẹn òṣèlú yìí. jẹ́ kí n rí dítẹ̀lẹ̀ jẹ́ kí n rí dítẹ̀lẹ̀. Inshallah. Inshallah. Ah. Wonderful before next halko, so that about bá next halko, inshallah a lè ṣàlàyé rẹ̀ yékéèké inshallah. Okay. Wa alaikumus salam ok kọ́lọ̀ fún wa ní dáhùn rẹ̀. tọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Thank you ìbéèrè rẹ̀ gangan ni pé ṣé èèyàn lè sọ̀rọ̀ nínú tọ́lẹ̀tì àbó lè ṣe zikir nínú tọ́lẹ̀tì àbí àkọ́kọ́ rẹ̀ nìyẹn tí ìdẹ̀ ṣe pé ó ti bẹ̀rẹ̀ áídá ìtọ̀ tàbí gbẹ̀ èkejì ni wípé ok ó ti wá bẹ̀rẹ̀ kò sí ẹ̀rí tó sọ wípé mujarrad péyàn wà nínú tọ́lẹ̀tì o yẹn ò lè dáhùn sálámà tàbí yẹn ò lè ṣe zikir kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ torí jíṣẹ́ náà sáà sálám gbogbo kọ̀ǹdíṣàn tó bá wà wọ́n máa ń ṣe zikir àyàfi etí ó yà pa ó yà sọ́tọ̀ yìí ibo ló ti yà sọ́tọ̀ ó wà ní ilé ìgbọ̀nsẹ̀ nínú ẹ̀gbà wa kan ó wà ní ilé ìtọ̀ èèyàn wá sálámà sí ó wá kò dáhùn sálámà òdì sọ ní pé tó o bá rí mi nírú kọ̀ǹdíṣàn báyìí sálámà sí mi torí tó o bá sálámà sí mi ìní dá ọ lóhùn <clears throat> tí ọmọ kò ti sọ̀rọ̀ tó bá jẹ́ pé ìwọ ni ká sọ̀rọ̀ ni kò ní sọ̀rọ̀ bọ̀tí tí ó jẹ́ ìwọ ni wípé ìgbà tá a bá wà nínú kọ̀ǹdíṣàn báyẹn a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ ṣe sálámà nìkan kan a gbọ́dọ̀ ṣe zikir <clears throat> ìgbà tó wá ṣe tán òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ńgbà tó tọ̀ ọ wá ṣe tẹ̀yẹ́ mọ̀ ọ wá dáhùn sálámà táwọn afáfàyàn bẹ̀rẹ̀ ní wípé ká ṣe ìmọ́ra ìmọ́tótó ìmọ́tótó tẹ̀yẹ́mọ̀ tàbálùwàlà ká tó ṣe zikir sọmọ pé sálámà zikir ni ó lọ́lá ju wípé ká ṣe láì sí nínú àlùwàlà àbí tẹ̀yẹ́mọ̀ lò but kò túmọ̀ sí pé a lè dáhùn nígbà tá a sí nínú condition yẹn mọ́ so ti yé báyìí bó ṣe wà ní àtúkí mọ̀ náà àtúkí. Assalamu alaikum ẹ dákun ẹni tó ní mọ́tò plate number yìí um, triple A nine ten BD triple A nine ten BD tó àwọn àjò olémébà wọn kọ irú mọ́tò tó jẹ́ sí <clears throat> ok inshallah ma find out triple A sọ wọ́n fẹ́ kẹ́gbẹ́ kó mbẹ́ mo ní ìbọ̀dá yín lọ Okay. So, Bákanlá fẹ́. Wọ́n máa ń ṣe wọ́n ní wọ́n ṣe access wọn jọ kan. Bẹ́ẹ̀. Ọ̀wọ́n àríjà lọ sílẹ̀ ìwé lọ sí fún ọ̀dà tí mo fi bá ọ̀nà aláàjì ní béèrè harvest ṣíà rẹ̀ nínú harvest wọn nínú nǹkan ọdún wọn ìwọ tó dẹ̀ lọ ájì ọ̀sán jọ́kànnà torí ká lè fi máa lára wa nínú àkọọ́lẹ̀ wọn gan ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ wọn ò kàn tẹ̀lé ni àti hajj àtàwẹ̀ ó wà ń bẹ̀ wọn ò tẹ̀lé ni torí pé tí fi tẹ̀lé wọn gbọ́dọ̀ sun síwájú hmm? kí ni sun síwájú ẹ̀ wọ́n gbà fún Muhammad sallallahu alaihi wa sallam. tó ti yé báyìí tún wọn ò sún síwájú ẹ̀ tó fà wá lánàá. ìgbà tó tún dé ó tún sọ fún yẹn náà ṣé kò sọ fún ìgbà tí ń lọ ẹ̀ dé aláàjì ò tún tébù gbogbo tó sọ yẹn ó wá tún tébù ẹ̀ fanatism fanatism fundamentalism àbí. ọdún tébù. Thank you. Ẹgbà nǹkan yín. ẹgbẹ́ nǹkan rẹ̀ lé lọ bẹ́ẹ̀. fìtìjú kárùn èyàn fìtìjú kárùn gbogbo tí wọ́n sọ nígbà tí o fi wà lọ́dọ̀ ọmọ yẹn tó fi kọ̀ sí wọn nígbà kọ̀ sí wọn gbá ọbẹ̀ ta. bá wa jà ara ewu tí ń bá wa jà ara wa náà ni àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ara wa but tó jẹ́ pé àfọkọjẹ́ ni ẹnu wọn ló ti gbọ́ pé èmi ṣe fundamentalist kí ni túmọ̀ fundamentalism ẹni tó dì mọ́ òpó ẹ̀sìn téèyàn ọba dì mọ́ òpó ẹ̀sìn kí ló ṣẹlẹ̀ yẹn ẹ̀sìn ti bọ́ àbí òpó gbogbo nǹkan òun ló tàbí ká sọ pé fanatic ẹni tó jẹ́ pé ó kúndùn ó ti ó ti ó jẹ́ ẹni tó kúndùn ọ̀ràn ẹ̀sìn gbogbo nǹkan ẹ̀sìn rẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe yóò fẹ́ máa ṣèwádìí wò pé kí ni ipò tí ó wà nínú ẹ̀sìn òun kó má bàa ṣiṣẹ́ tí ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn ok èwo ni ó kí mùsùlùmí náà jẹ́nu méjèèjì so tó o bá ló tiwọn wàdúlọ́ takfuru wọ́n ń kiwọ kí náà kọyìn sódodo báwọn ṣe kọyìn sódodo fọ̀tẹ́kùnù na sọ̀wà kẹwàá dàbà kan dàbí mo ṣe dà wọn tí àbádẹ ní ìlànà tó yẹ kóró àwọn tí wọ́n sọ ò lè mọ̀nà ó pàtàkì ìdúró ti nígbàgbọ́ sí nǹkan tó pàtàkì nínú ìgbésẹ̀ ẹ̀dá tí ò bá ti dúró tì kì ṣara rẹ̀ kò nígbàgbọ́ sí ẹ má wulẹ̀ kú wa tẹ ẹni kí n má dànù má dànù ó tẹ̀ ní dànù tí mo bá yín tí mi bá yín má dànù náà torí mi ní mi lẹ́ni jẹ́. ẹ mú nǹkan yín kódà ọmọ yín ti bẹ́ẹ̀ lé nìmi ní mú jẹ fún jẹ fóun ti gbà Islam kò ní jẹ́ ọ̀nà àwọ̀ papọ̀ ayé ni rọ́mọ sà á ó ti yanjú sórí èèyàn sàn láàrin èèyàn gbọ́dọ̀ mọ kí gbogbo ayé jẹ́ kéèyàn mọ ibi téèyàn lọ. Ah, ló fi jẹ́ pé ọ̀kan nínú àwọn tí wọ́n láwọn ń gbé àpótí bò wọ́n bí léèrè rí pé báwo ni kankan bó ni ò ṣe ní fẹ̀sìn rẹ rẹwà jẹ́ ó ní ẹwà o mùsùlùmí lèmi kò sí bí wọ́n ó ṣe gbé nǹkan wá tí ì wá ní tí a bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara ni ó rò kó sí ń ro sí ọ̀dọ̀ àwọn onítèmi bọ́ ní ìní ronírìrò tí màá fi ṣàbòsí sí yín torí nínú ẹ̀sìn mi àbòsí ọlọ́run ọba ò gbà láàyè ọ̀rọ̀ gidi bọ̀dùkẹ́ pé rárá ọ̀kan náà ni wà nǹkankan kò sí nǹkan àìsàn kan náà wa wípé ọ̀kan ni nàìjíríà kan náà ní lóòótọ́ ṣùgbọ́n olúkálukú lọ́mọ ẹ̀dẹ́ bàbá rẹ̀ ní máa pín tilé wa nísìn kí wọ́n wá yọ jíjí wa kọ́ sọ pé ọ̀kan náà wa á sọ fún pé wọ́n láàyò ìsọ̀kan náà ọ̀fẹ́ bọ́sí tí èsì tiẹ̀ nù ọ́ pàtàkì ẹ̀sìn nípa jù báyẹn lọ. wọ́n ń ṣe bẹ́ẹ̀ bọ́ tẹ́lẹ̀ gbogbo ẹ̀dẹ́ níyànjú ó níyànjú sókè wá ṣe tá a bá ní àní ṣe bẹ́ẹ̀ mọ́ àbòsí ni kò sí ti ní kò agbọ́dọ̀ ní pin tolúkálukú ń títí èmi gbà ní. Now.

a máa ṣe pọ̀ bọ̀dù gbogbo tó máa ń sọ sí wọn tó bá yẹ pé ó mọ yàrá rẹ o tó bá ti sọ fún wọn ìwọ náà jáwọ́ bẹ̀ torí <clears throat> tó ń bá ń pàṣẹ dáadáa fún wọn tí wọ́n dẹ́ ń ṣèbàjẹ́ ó fẹ́ràn ara rẹ̀ ó fẹ́ káwọn là lílà àwọn ẹ̀ kí wọn kí wọ́n rójú àánú ọba adẹ́dà bọ̀dù kí wọ́n gbà yàrá rẹ̀ mọ́ra àbí tó ń sọ ni wípé

aburú ni ọ wá àwọn kẹsẹ̀ ti Quran ètò wa translated ó bẹ́tà tó fi bẹ́tà ni pé àwọn tí wọn ò gbọ́ nǹkan yé tí a bá ń gbọ́ translation yóò tún wọ́n dẹ̀ pọ̀ rẹpẹtẹ àti sí Yorùbá àti sí English àti sí Haúsá gbogbo ẹ wà báyìí so ó bẹ́tà ju orin lọ àsìkò tó ń fi ń gbórin yẹn òun fi ń ṣòfò ni because ẹ̀ṣẹ̀ ni wọ́n máa kọ fún ẹ. ò jẹ àǹfààní àsìkò yẹn torí gbogbo ẹ̀ láṣà káǹtì níwájú ọba dẹ́dà àṣà káǹtì àláṣà tó fún wa àṣà káǹtì àkọ́ àṣà ọpọlọ <clears throat> gbogbo ẹ̀ láṣà káǹtì kò sí tá à ní ṣà káǹtì bẹ̀ so ntẹ́yìn ọmọ ntẹ́yìn ọmọ ṣọ́ni ẹ̀ ẹ̀ pé ẹ̀ ṣé bá wo orin ní tasabbunahu hayyina wa ẹ̀yin lẹ́ ń wò ó wípé bí n ti ni ṣùgbọ́n lọ́dọ̀ bá dẹ́dà ntọ́lágbára ni orin ìṣẹ́jú kan n tó lè bàjẹ́ ju ìbádà ọdún kan lọ pásálà látara orin àwọn èèyàn dé ní àkáǹtì wọn náà fẹ́ kọ́ sí. sọ gbogbo orun kan báyìí nìyẹn gbọ́dọ̀ ṣọ. tuntun. òkúta òkúta kò wá ẹkọ́ jẹ́ òkúta nìkan yẹ̀pẹ̀ gan ká máa di yẹ̀pẹ̀ sákòkà ká máa kó yẹ̀pẹ̀ sápò náà bisimilá mọ́ bọ́ fi kún ni ká lè parí gbogbo ẹ̀ mọ́ra dà. ọmọ òkúta ọyọ lápò barakalafik má fi yẹn ṣe kínní ṣọ́ra àwọn tí wọ́n ń mú àkúta jáde lápò tí wọ́n ń forí ìbá ní haram yẹn àwọn alága nù àwọn ṣíà pé òkúta Karbala tí wọ́n wọ̀nyí ṣáà kìí ṣe ara rẹ̀ àwọn wọ̀nyẹn lọ́jọ́ ọ̀la àáké ọ̀bẹ ìgò wọ́n máa fi gúnra wọn báyìí tí ẹ̀jẹ̀ ọmọ tú báyìí wọ́n ní àwọn ń ṣe àwọn ń banú jẹ́ fún eh, Sayyidina Hussein alayhi salam tí wọ́n pa gbogbo wọ́nranwọ̀nran bá ń kún ọwọ́ wọn ẹ̀sìn àkọọ́lẹ̀ nìrìwáyà lẹ̀sìn ẹ̀gbà wá òun lẹ̀sìn Jibril aleyhisselam ọgbà látọ̀dọ̀ ọba adẹ́dà ó mú fún Muhammad sallallahu alaihi wasallam báyìí Muhammad sallallahu alaihi wasallam mú fáwọn sàádé àwọn sàádé mú fáwọn tàbí yìí àwọn tàbí yìí fún àwọn tàbí tàbí títí títí fi ń bọ̀ tètọ́dọ̀ wa tọ́ba ilé já lójú ọ̀nà á kóra ro fún ó ti di mọ̀kọ́tẹ̀ ó ti jábútẹ́ tá a bá rí àwọn èèyàn níbi tí wọ́n ti ń gbà bọ̀ tó yẹ pé nínú wọn ẹni tí mẹ́mórì rẹ̀ ọpọlọ rẹ̀ sọjí tó ni a rọra sún mẹ́yìn a sọ pé ọ̀rọ̀ yẹn ní bá lọ́nà tí mo gbọ́ wọn ní ọ̀rọ̀ yẹn dọ̀ ìfù táwa rí pé ẹni tí ń gbà bọ̀ yìí o àwọn tí ń gbà bọ̀ yìí òpùrọ́ lẹ́nìkan nù wọn aláàrò sọ ni aláàyè sọ ni àti àdánù ni àbẹ̀ pé mọ̀ọ́dọ̀ bọ̀kútó ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbà bọ̀ yìí wọ́n lẹ́sìn wọ́n pé níwà wọ́n pé lọ́pọlọ àbẹ̀ pé sabt is not ẹgbàá wa rẹ̀ ó kíra láti mú pa gbogbo ẹ̀pọ̀ àwọn ẹnire tí wọ́n kọjá lọ wọ́n ní hamasu haja bùkátà ó nípọn ju ìtawà nínú ìsìn lọ wọn ò di ẹ̀pẹ̀ ká wọn ò di òkúta ká sápò tí wọ́n ń ṣe tí wọ́n fi lọ́ọ́ pàdé ọba adẹ́dàhùn ó lẹ̀sìn èyí tí anybody bá ń ṣe tọ́yapa sí wọn àdádálẹ̀ kìí sẹ́sì. bẹ́ẹ̀ni gáàpù eh, gáàpù gáàpù yẹn máa ń fẹ̀ débi wípé èèyàn méjì gan fẹ́ kó sáàrin bẹ̀ bẹ́ẹ̀ni ẹgbẹ́ nìkan ni wọ́n kọjú wọn ẹ̀ eh, so la mọ́ fi ń sọ yí pé tó o bá fẹ́ mọ bí àwùjọ mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ṣe rí wá sí hajj ọ̀rọ̀ àwọn tí wọ́n mú ìyàwó wọn wá tẹ́ wà tó sáfúkọ̀ pẹ̀lú ìyàwó wọn lẹ́gbẹ̀ẹ́ wọn àyínà rí <laughs> sára rẹ̀ ni kì í sára rẹ̀ kì í sára rẹ̀ so ló fi jẹ́ pé tó téèyàn bá ti lọ báwọn tó bá ti lọ báyẹn kì í ṣe pé wọ́n lọ lọ ṣe hajj nìkan wọ́n lọ ṣe dáwà o dẹ̀ ní ó kò sí tó ní tí wọ́n ní fi bọ́ fa wàhálà o obìnrin ọ̀sàdédé wá dún níwájú rẹ̀ obìnrin olóbìnrin wá dún níwájú rẹ̀ ọwọ́ àmọ́ wò pa káti ẹ̀jẹ̀ pé ó dín nìsín ẹ̀yìn ẹnìkan ló ti lè ṣe sùjádà ṣé ẹ̀yìn obìnrin olóbìnrin ló ti fẹ́ wá gbólé gbogbo wọn náà wọ̀nà yẹn bá àwọn pọ̀ ọwọ́ kọ̀ọ̀kan ṣe gbìyànjú yẹn lọ́nà bá ń ṣe ń bọ́ sí mọ́ká gbàrà báyìí àárín àwọn obìnrin la kó sí kò dẹ̀ yẹ kí wọ́n wà ń bẹ̀ adẹ̀fẹ́ kí wọn. ẹ̀wọ́ ah! lélẹ́yìí àwa lọ mọ́ wa lọ bọ́lọ́pàá iṣẹ́ yín rèé o ó ní bẹ́ẹ̀ ni mo ní bá a clear ọ̀nà gbàyẹn lóbìnrin yẹn wá jókòó wá lóun yẹn náà fúlà kọ́ wá pẹ́ lórí rẹ̀ èmi dúró lẹ́gbẹ̀ẹ́ kan ọlọ́pàá náà dúró lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀ yẹn jọ. bàtọ́ wá yẹn tán ni ọlọ́pàá sọ pé kónkónkónkón tẹ́lọ̀ tẹ́lọ̀ ọba bá wọn ṣèdè torí kìí ṣe náà wá tàkì láàfin rírun kí n bẹ̀ kọ́ lọ sáàyè àwọn obìnrin ìyún kọ́kọ́ sí yẹn lọ́rùn tán rẹpẹtẹ kírun mi báyìí làbátúbà àwọn obìnrin Hmm? but a rí pé àwọn ọmọ nàìjíríà lélẹ̀ haúsá ni wọn kò lè tán lára ọmọ ọba ọmọ kùdà ṣáàkì fáwọn tọ́lá ní ẹjẹ́ bá wọn sọ̀rọ̀ mo ní ọ pàtàkì bá wọn sọ̀rọ̀ wọ́n wá béèrè lọ́wọ́ àwọn ọkùnrin tí wọ́n wà ń bẹ̀ ṣáwọn ìyàwó yín làwọn ilé wọn ni láì kò sí àwọn ìyàwó àwọn ọmọ wọn rí bọ́dẹ̀ ti lọ sọ́dọ̀ wọn yí pé sáfù obìnrin ò wà níwájú àwọn ọkùnrin gbólóhùn tí a sọ náà wọ́n dẹ̀ dìde wọ́n ní ẹṣí wọ́n dẹ̀ dìde wọ́n dẹ̀ kó mbẹ́ tó bá jẹ́ pé àwọn ẹ̀yà míì ni ẹ̀tún gbèsè yín lé yín ẹ̀tún gbé débi lẹ́gbọ̀ oríṣiríṣi wàhálà lẹ́ kó mbẹ́ ibẹ̀ ẹ̀ ń ṣe standard pàápàá wọ́n ti ṣe standard wọ́n ti ṣe standard o. Wa alaikum salam tala bakatu makfurat. Lórí dáadáa tẹ̀yìn náà. Àná tẹ̀yìn náà. Ọlọ́run fún wa dáhùn rẹ̀. Náà. Bẹ́ẹ̀ni. Ọwọ́ jẹ́ pé ẹni ẹ wá sí ìlànà wá rí pé òdúró pẹ̀lú àwọn ìjọpọ̀ tó bá bára lẹ́gbẹ̀ẹ́ ni lóru àríyá ẹni àríkókò òun. ṣó náà bá wọn kírun yẹn ni. lójú oorun ni mo sọ ó jọ kí wọ́n jọ kírun lójú oorun òun náà kírun yẹn lójú oorun bẹ́ẹ̀ni ok. wọ́n lè ẹgbẹ́ ìjọba حج حج حج نعم عظمت دولة الحج بل أول يوم الإبياء عربي بدك من الحج هو أنا له هو الحج أول يوم نعم كيشون لوري ياتي بيا مورو شيخ عبد الوهاب علي عمر تواني كانو afá aládìs tó wà ní Kánò ọ̀rẹ́ mi kò rí òsùn níjọ́ àràfà mo bá rí ẹnìkan tíyàn bá sọ fún kódà ńgbà mo dọ́dọ̀ rẹ̀ tó bá sọ fún mi pé òun kọ́ àṣekà abdulhab màmá bá jiyàn kí bẹ́ẹ̀ sùn ó lè rí bẹ́ẹ̀ ó lè rí bẹ́ẹ̀. wọ́n á tún lè jẹ́ ńgbà mí gan pé ẹni tí ó ti lọ yẹn ẹni tí èèyàn rí yẹn tó ti kú ó kàn ni à jẹ́ kí n fún ọ ní instance ọ̀kan nínú àmọ́ ẹ̀yà ó rí èèyàn ó ní òun rèé mo ní rẹ̀ Sudanese ìlà ìlà tí ẹ̀gbọ́n rẹ̀ ìlà àwọn ọmọ ọba nísẹ̀yìn ìlà mẹ́ta mẹ́ta yẹn pálapàlapà báyìí lọ́wọ́ ní ẹ̀kẹ̀rẹ̀ bọ́ọ̀dá òun rẹ̀ mo ní <laughs> eléyìí ní bọ̀dá rẹ̀ ó rí orí rẹ̀ irun funfun irun èèyàn funfun léléyìí kìí ṣe irun eléyìí ìṣèrun ẹbẹ dí ó ní sheik ọba lọ́dọ̀ sàmà lẹ́kùn bọ̀dá wà lẹ́kùn sálàm ọbẹ̀ ìṣòro ìbáwọn ní ẹ̀ṣẹ̀kùn máa fọ́ àmọ̀ ìsàn sọ yìí ìgbédè rẹ̀ ìgbà yẹn lọ́wọ́ àrìn sẹ́yìn mo ní sórí nínú ìgbẹ́kẹ̀sẹ̀ bọ̀dá rẹ̀ sórí striking semblance tí jíjọ yẹn máa dé ògóńgó rẹ̀ ọmọ ń ṣẹlẹ̀ mo pàdé èèyàn kí ìbá ṣe pé kí mo pàdé rẹ̀ báyìí obìnrin ṣé ni mo bú sẹ́kù kí ló fà àfi bí ìgbà tí ń gé ìyá mi sí méjì ìyá tó bí mi ọmọ pé kì í ṣe ìyá mi lélẹ̀ àmọ́ tí wọ́n mo mọ̀ pé tí àwọn àbúrò mi bá wà ń bẹ àbí àwọn ẹ̀gbọ́n mi wọ́n sọ pé ah, màmá rẹ̀ mọ́ ni <laughs> a ní wàhálà lọ́tọ̀ torí pé omi inú wọn lè sọ pé ah màmá lọ padà wá sí àjì wàhálà ó ti bẹ̀ sọ pọ̀tù mọ́ kéèkéé ṣe màmá tèmi lélẹ̀ tó wá parí rẹ̀ Sudanese ni Sudanese ni wọ́n kàn ní wọn tẹ́lẹ̀ pé ọmọ Somali kì í ṣàwọn semblance ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí wọ̀ọ̀kan má jẹ́ kí ẹnìkan kan ó dìsí ìbùrẹ́ pé bọ́yá ẹnìkan ẹ̀mí rẹ̀ wá ṣe ájì ara rẹ̀ dúó ń lé nǹkan kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ torí ibi tí wọ́n ń bọ̀rọ̀ lọ nìyẹn àwọn aláìmọ̀kan wọ́n á máa fẹ́ lójú fún wọn lóríṣiríṣi wọ́n máa fi àwọn ẹ̀rí tí ò sí wọ́n máa fi gbára wọn kò sí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀tàn ní gbogbo wọn yìí sọ́wọ́ ara tí ò kírun jẹ̀náza lójú ayé torí pé nídìí tó pàtàkì tó jẹ̀ níhùn tó wá ń kí lójú oorun yẹn ọlọ́run ò ní fi ládàá rẹ̀ dùn náà ń sọ yẹn tó ti yé báyìí nìsín ọdẹ òkò kí o torí pé ìdí tí òfin bá wọn kí pàtàkì yóò gbà ládàá rẹ̀ ló fi ń bá wọn kí lójú oorun. Tó ti ah. Okay, now. Junob. Na. Ní Junob. Kò Junob condition táwọn àyẹ̀wò dí àkàrẹ̀ lọ. Kò jí lọ bẹ́ẹ̀. Ó ní àwọn àkàr tó dí lọ́wọ́. Ó lè tí ò dí lọ́wọ́. Èyí tó jẹ́ ògóńgó àkàr kò lè ṣe ń gbà circumstances míì bá dẹ̀ ṣẹlẹ̀ ó lè kì kò sómi pàpà ìtẹ́mọ̀m tó ṣe kò gbé kò gbé ìwẹ̀ yẹn kì í ṣe kó gbéwẹ̀ ó fún un ní chance ni láti fi kírun sóti yé báyìí nísìnyí. ó fi jẹ́ pé tó bá ti kí lómi yóò tún ìwẹ̀ yẹn yóò wẹ̀ ìwẹ̀ yẹn eh, but kò fún un chance ni láti fi kírun.

kò mọ́ ọ̀dọ́ sálẹ̀ ìgbéyà ti aṣọ yọ̀rọ̀. kó kéwú tọ́ba kéwú èyí tó pàtàkì jù nínú kéwú ni wípé àkídà èyí ò ní fundamentals ipò tákìdá wà nínú ẹ̀sìn ipò ọpọlọ lórí inú ara ni tí ara bá ṣe lè wù kó dáa tó tí ọpọlọ èèyàn ò bá pé fàyínà lè láwọ ilé ìrọ̀jẹ̀ o bẹ́ẹ̀ náà ni tí à ń bá ń ṣe bàádà òun ṣe gbìyànjú tákìdá ò bá yanjú ni ni ó fi jẹ́ pé n òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó kọ́kọ́ ṣiṣẹ́ fún nǹkan ọdún mẹ́tàlá nínú tọ́nà ọba lórí ọ̀rọ̀ fi tó bá kéwú bẹ́ẹ̀ yóò jẹ́ àjọ láti jọ tí ò dáa nínú torí tí èèyàn bá gbọ́ Yorùbá jù ń gbà míì yọ sọ̀sọ́kùsọ yọ ṣẹ̀bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ torí pé kí ni ọ̀rọ̀ Yorùbá òwe àtoríṣiríṣi ó ní rúùtù nínú tó jẹ́ ìgbàgbọ́ wọn nípìlẹ̀ tó dẹ̀ jẹ́ pé bọ́ ni ṣòtí yẹ bí mo ṣe ń sọ yìí wọn náà máa rí àwọn kan tàbí kejì tí wọ́n máa mú wá ẹ̀ẹ́ tí wọ́n máa fi ṣàkàrò tó dẹ̀ jẹ́ pé pọ́nbélé ọ̀rọ̀ ẹbọ lélẹ̀ yóò ṣọ́ra fún gbogbo wọ̀nyí tí máa ti ń ṣọ́ra fún gbogbo wọ̀nyí táwọn àkàrò yẹn tí ò yapa sí ti Islam gbé wá kò sí wàhálà ń bẹ ìwọṣọ àwọn àwọṣọ kan wà tó jẹ́ yí pé wọ́n láwọn tí wọ́n ń wọlé Yorùbá àwọn kan ní ni a máa ń wọṣọ bẹ́ẹ̀ àwọn kan sì rẹ̀ àwọn bíi àwọn tí wọ́n bá ń ṣe. Ọbàtálá oríṣiríṣi nǹkan kan báwọn ó gbọ́dọ̀ ṣọ́ra fún ìṣesí wọn but ordinary bùbá àti ṣòkòtò àtàwọn aṣọ kárán níbi ìtí Yorùbá ọgọ́rọ̀ nípìnlẹ̀ o ó bá ti ń tí ṣẹ̀dá ìsìláàmù mu lọ ó mú ó bá lọ ṣòkòtò wọn kì í tẹ́sùn kókósẹ̀ ìmọ̀ wá sókè ní dáadáa yóò dẹ̀ fẹ̀ẹ́ yóò labu dáadáa tí ò ní jẹ́ pé yóò fún pínpín ó dáa ju ti ìgbàlódé lọ tí ó fún pínpín tí gbogbo tán máa hàn torí kítan ọkùnrin gan kọ́ máa hàn ní súra rẹ̀ máa hàn ní abẹ́ aṣọ tọ́wọ̀ tàbí ṣòkòtò tọ́wọ̀ kìí ṣe tó bójú mu ní lẹ́sìn kí sóbìnrin nìkan ni wọ́n ní kọ́ máa fún wọṣọ tó fún pínpín ọkùnrin gan kò yẹ kó wọṣọ tó fún pínpín kí aṣọ ọkùnrin kó gbáàyè dáadáa kí tóbìnrin ọ wọlẹ̀ kí tọkùnrin kó fò sókè kó má dé kókósẹ̀ gbogbo àwọn ìwọ̀ yẹn tó bá ti ń ṣọ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ẹlẹ́gbẹ̀ta mi ṣe àwọn ìṣúpẹ̀ ìbáròyìn nínú tó ń ṣiṣẹ́ àwọn um, wọ́n ti um, dàgbò ojú àwọn àti àwọn òbí ní sùúrù yẹn wọ́n yà ti kẹ́rẹ́ sí bẹ́ẹ̀ ànímọ̀ àti. ọmọ tó ṣe ṣe rẹ̀. wọ́n jẹ́ kí o ní pẹ́ẹ́sì pẹ̀lú kúṣọ́ àti ọ̀run ṣé àwọn academic picture tó tó ṣe ṣe. tí wọ́n bá rí tí wọ́n fi bò ó mẹ́ta. tí wọ́n bá wá bò ọ̀bẹ ta tí wọ́n bá wá bò ọ̀bẹ ta tí wọ́n bá rí bò fine but tó bá tí wọ́n bá rí bò ọ̀bẹ ta hmm. torí anabi Ibrahim sallallahu alayhi wa alayhi wa alayhi kò sí ẹ̀dá kan tọ́lọ́run ọba sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àpọ́nlé ẹ̀yẹ iyì bíi rẹ̀ náà sọ̀rọ̀ àlọ́sọ̀rọ̀ pàtí ọba adẹ́dọ̀ sọ ní Ibrahim khalila òun ọlọ́run ọba òun Ibrahim ní ààyò ayò òun ọlọ́run ọba lòun yànyàn láàyò ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀fẹ́ látara pé kí látara pé ọkàn anabi Ibrahim sallallahu alaihi wa sallam kìí kú lọ́dọ̀ ọba adẹ́dà lẹ́ẹ̀kan tó fa lọ ìgbà tí ó tún Ibrahim ó ní kánà ó ní pé táàbà kírun ní ròyìn èèyàn ní dáadáa ọlọ́run ọba ńgbà tí ó ju ànábì Ibrahim kò pé lọ́kùnrin mẹ́wàá ó mọ̀ àwùjọ òun gan fún ara rẹ̀ àwùjọ ni lọ́tọ̀ ńgbà tí ó ju rẹ̀ Allah ò tààrà bó ṣe pọn létò yìí sọ fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam látara pé kò sin nǹkan kan kò dúpẹ́ fún nǹkan kan kò gbára lé nǹkan kan gbogbo ṣe sí rẹ̀ ó juwọ́ rẹ̀ jùsẹ̀ fún ọba adẹ́dà ní Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni kíwà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ ṣe ṣe o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tó jíṣẹ́ ńlá Muhammad sàásàlà wọnú Kaaba báyìí píkṣọ ànábì Ibrahim lórí tí wọ́n yà á bẹ̀ àti ọmọ rẹ̀ Ismail òjíṣẹ́ náà sàásàlà ń tọ́kọ́kọ́ ṣe ni ọkọ̀ọ̀kọ́ ní ẹ clear gbogbo eléyìí náà kìí sáré. so táwọn kan bá ń sọ pé àwọn ń gbé picture wòlíì kan àwọn fi ń ṣe kínní kínní tó lè pè wọ́n amukumẹ́kọ̀ aláìlágbọ̀ọ́yé ọ̀bọ aláìmọ̀tíǹsẹ̀ torí pé kínní gbogbo ohun tó bá ti yapa sí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ń gbé wa òtún bá ń tẹ̀lé. ó ṣe wọ kàábà ta píkṣọ méjì tó kọ́kọ́ rí nù ó ní ẹ kọ́kọ́ clear rẹ̀ nà píkṣọ Ibrahim àyèsára àti ti Ismail àlẹ́yìn sallallahu alaihi wa so èyàn é fi ìwọ ọlọ́run ọba èyàn é fi tọ́lọ́run ọba ní tọ́lọ́run ọba ṣe ní èèwọ̀ èyàn é fi ṣàpọ́nlé fún ẹ̀dá kankan lára lára fi ṣe. tó ti di pé ọlọ́run ọba ọ̀fẹ́ kínní kò wọ́n negotiate kò sí negotiation bẹ́ẹ̀ èèyàn ní negotiate ní ní gbangba kò sọ́wọ́ ọ̀bẹ nítorí bá ti kọ̀ kò ní ọ̀wọ̀ kankan mọ́ dépò pé èèyàn wà fún ní ìwọ̀ tó yé báyìí pàtàkì. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك أكبر الله أكبر الله أكبر الله أكبر